mm قبلكم والمحصنات من وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جبلا فاطهروا وإن كنتم

تمسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد لطهركم ولكن يريد لطهركم ويتم نعمته عليكم لعلكم تشكرون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 وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا قلت الحمد لله رب العالمين ọba tí ó fi láti ọdún tí ó kọjá tí ó ní kí ọ̀rọ̀ ọ̀gọ́rùn-ún di ọdún mìíràn fourteen forty seven ẹni tí ọ̀rọ̀ ọ̀gọ́rùn-ún two thousand twenty six tí ọlọ́kùnrin kí ó ṣe ojú ẹ̀rẹ̀ wa pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìrọ̀rùn. Kí kò ní ká sí ọwọ́ lọ́wọ́ àtàkùnfún ọlọ́run ọba náà. tó bákan náà rọ̀mùbọ́ọ̀lù akóbẹ̀rẹ̀ rẹ̀ ní èmi tó àti gbàrọ̀wọ́n náà ó ti fi ẹ̀yọ̀ kan lónìí rẹ̀. tó ìṣètò àti àwọn ọmọ ń ṣe láti fi wá àlékọ́lá lẹ́nu rọ̀mùbọ́ọ̀lù òun náà ní ìtọ̀síẹ̀ ìṣe àlàyé Al-Qur'an ìfọ ìfúnmọ́ rẹ̀ ìṣe àlàyé rẹ̀ torí ọ̀pọ̀ ní kí ọmọ ti tafsir tarjamati ma'ani Al-Qur'an ọ̀pọ̀ ní tarjamati ma'ani Al-Qur'an tí ó kàn wọ́n sọ àwọn ìtumọ̀ tó ń bẹ nínú Al-Qur'an tí ọmọ ti fi wà ọ̀tọ̀ ní tí ó wá máa ti tafsir Al-Qur'an àwọn ìfúnná àwọn àlàyé àwọn ìdájọ́ ìtàn ètò ìfúnná fàáyọ̀. ṣọ̀gbọ́n bá ní ṣẹ̀ṣẹ̀ lọ́kùn màá ní kọ̀ọ̀án náà ní sáré kọ̀ọ̀án kó ní wọ́n san pépè sí ìlú Yorùbá tẹ́lifíṣàn nìyẹn. tẹ̀síìr òun ní sáré ìlú ìlú tẹ̀síìr òun ní sáré tẹ̀síìr tọ́lẹ́rì àwọn tẹ̀síìr bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kóòtù bí tó àwọn ilé náà pè ní tẹ̀síìr ilé ìlànà ń ṣe fún àwọn àyà ọ̀rọ̀ hàn. tó gbogbo náà kò tó bí àtúnwá ju ojú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀. bíbẹ̀rẹ̀ sí àwọn ìlú ẹ̀mí àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀ táwọn ń pẹ̀lú àti gbọ́ àwọn títí àpò ilẹ̀ ramadan gbígbà kọ́nà ọ̀pọ̀lọpọ̀ tí ń rọ̀ fún wa láti lè gbà parí. ẹ̀rí kọ́ ọ̀nà tí a ń kà yìí ọlọ́pọ̀ méjì gbà ti lọ ṣe orí burúkú ọlọ́pọ̀ méjì ká kọ̀ wálẹ̀ lẹ́yìn ẹ̀sán ìpìlẹ̀ rẹ̀ nípa ọ̀pọ̀ àrùn. tẹ̀lé lẹ́yìn lọ́wọ́ sọ́lá sí oríṣiríṣi burúkú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni wà nítòsí orí rẹ̀ tí wọ́n ti kàn wọ́n ìlú fún bẹ́ẹ̀. ìjọba ti sọ pọ̀ hàn wọ́n wà lórí ìlú ìtọ́ lórí ìlú ìtọ́ ike tó bá ti ń ka ọ̀rọ̀ ìní ọlọ́run ọba wọ́n yí bẹ́ẹ̀ kó ẹ̀kọ́ hàn pàṣẹ́mi ẹ̀rúlàwò wà á ń ṣèṣe. olùwàjọba ti ń ka ayé àìní ọlọ́run ẹ̀kẹ́ kìí ṣe tẹ́tí nìkan pàtẹ́mì ẹ̀rọ wọ́n tó wà á ń ṣètú ẹ̀fọ́ra yín balẹ̀ kẹtàkẹ jẹjẹ ọlọ́wọ́ ní torí kí ni làálẹ̀ fún tòròṣàlù kẹba lè rí àánú rẹ ọlọ́run kẹba lè sànú kẹba lè kẹyìn ẹlòmíì kìí lọ tó ní orí gbé wàhálà níbi ìgbà yìí ọ̀ kò ní mọ̀ ó rò pé wọ́n yá. Eh, àgbàtàkà òwe ìrọ̀lẹ́ta ìrọ̀lẹ́ pariwo lẹ́gbẹ̀ẹ́ ìwà àti wọn. èmi kọ́ wọn ní kùránù èmi kọ́ èmi kọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ lọ ń gbọ́. tó kí ẹran sí wò kí ẹran lọ sí ilé ọba tó súnmọ́ jùlọ. kọ́ba lọ́rẹ́ mọ́ sọ̀rọ̀ tí wọ́n lọ́ sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́. kí wọ́n jọ bóyá àlẹ́ àwọn lòótọ́ wọn lè fún ó jù nìkan lè jáde tí ọlọ́wọ́ ní èmi ọba tí mo ju ọba àlọ́rin lọ mo ju gọ́ọ̀gùnà yín lọ mm-hmm. wọ́n ń ka ọ̀rọ̀ èmi ọlọ́run pàṣẹ́mi ìrúlà ọmọ ní ọba àlọ́rin ní kẹ̀kẹ́ tó lè kẹ́yìn èmi ni mo ní ìfẹ́ tí mo lè kẹ́yìn àwọn ọ̀nà tẹ́sí wọn rí pẹ̀lú òun tó pàṣẹ́mi ìrúlà ẹ máa wà á ń kìkì ẹ tẹ́tí bẹ́ẹ̀ lẹ̀ jẹ́ ẹ̀fẹ́ tẹ́tí dáadáa fẹ́ mọ́ tẹ́lẹ̀ làálẹ̀kùn tó ṣọ̀rọ̀ ṣe bá lè jẹ́ ẹni ìfẹ́ ṣẹ́rí à ń fọ́ra wa lé pẹ̀lú pé ẹ̀rọ ọ̀sọ̀gbọ̀n tí wọ́n á ti ara wa pé wọ́n pariwo bẹ̀rù à ń sànù ara wa lè. bàbá tó ra balẹ̀ pé ẹ̀ka ẹ̀kọ́ máa ń lọ kó lè lọ́wọ́ àti lọ ẹ̀rọ padà wọ́ tó àmọ́ bẹ́ẹ̀ ni kí wọ́n ṣe ń tó jìnnà àtàwọn táwọn ń tò sí kò dáa pé ọmọ yàtọ̀ láàrín tó máa ń sùn kó máa tò gbé ṣé ọba lórí lè máa sọ̀rọ̀ kó máa tò gbé wájú rẹ̀ ṣé gómìnà lè máa sọ̀rọ̀ kí wọ́n tò gbé wájú rẹ̀ kódà òbí tó bíyàn kó ọba yàtọ̀ tó tò gbé ṣe kó mi ò lè là yẹn kú yà ń bọ́ tó ń fi ń sùn. ọlọ́ọ̀ba wọ́n lè láyé àlùmọ́sẹ́lú àlùfáà àwọn ọmọ tó gbà jù bẹ́ẹ̀ alukur'an òun tó wà ń bẹ̀ kì í ṣe kéré ọdún wọn ti kà á lè fi ẹ̀ kíkà kàmẹ́rún bèrè wọ́n kà á lè jẹ́ ní wọ́n ti sọ kalẹ̀ pẹ̀lú tẹ̀síwì tó dáa tó fẹsẹ̀ múlẹ̀ kẹ́rì nǹkan ń ṣe wá lọ́rin ní tẹ̀sẹ̀ ń gbọ̀ lára wa díẹ̀ díẹ̀ ní ìkàkùkà pọ̀ tí àwọn èèyàn máa ń ka kọ̀ ọ́n pẹ̀lú à ń lo ohun àjàkú à ń lo ohun àjàdí à ń lo ohun ìlọrin à ń lo ohun kìnìún kan torí kakúkà ẹ tó wọn lórí àwọn ìwà wọn pírẹ́ǹtì kakúkà wọ́n tó wọ́n yìnyín ọmọ yìnyín kakúkà kékeré gbàtí wọn kékeré báyìí sẹ́yìn tó débẹ̀ tó ní alámúlẹ́bí lára bàtà ní ra ṣé àwọn ilé àgọ́ yẹn lè rí i lọ́rùn èyí lọ́kọ̀ọ́ lọ́kọ̀ àá sọ́wọ́ pé ìwé tí kùránì náà lè léyìí tí ló ti fa òun náà ló pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà òòtù kọ́ ọ̀pẹ́kọ̀ rẹ̀ tòbí tí lọ́dún wá tó burú ní ilé ìbátan wọn sọ fún ọ pé bẹ́ẹ̀ lórí kí ni gbogbo wa la gbogbo wa la àwọn tó ake mẹ́díkù dọ́kítọ̀ ní gbogbo òde jẹ́ mẹ́díkù dọ́kítọ̀ torí gbogbo òde tó a pé scientific gbogbo òde jẹ́ scientific yóò mọ nínú nínú tí ẹ bá ka Al-Qur'an ara fi kọ̀ kan ọlọ́run máa fún yẹn ní ládá mẹ́wàá mẹ́wàá àlejò ni ìṣe tó ń sọ ni pé alẹ́ ìlànà ní ìlú ládá mẹ́wàá ọ̀hún tó tẹ́ wọ́n alẹ́ àṣà wọ̀nà àṣà ní àṣà wọ́n wọ ayé àtúntà ní sọ́kùnrin náà ìdá ayé àṣà ẹlẹ́karùn-ún náà ni wọ́n kà tó ayé ayé ó kún fún àwọn ìdájọ́ oríṣiríṣi ọlọ́ọ̀bá nínú ọ̀sọ́lọ́sọ̀ ìmọ̀-ẹ̀dà tí a ń kà tó ti bẹ̀rẹ̀ ni pé ó ń sọ àwọn nǹkan tí òun ọ̀fẹ́ ká máa ṣe àwọn nǹkan tó ń ṣe lẹ́tọ̀ọ́ bí ká ṣe ní jíjẹ nínú ẹ̀rí akẹ́kọ̀ọ́ Islam bí Islam ṣe pàtàkì bí Islam ṣe kú tẹ́tẹ́ fún ẹ̀kọ́ náà nínú àwọn ayé àbáyé ọlọ́run bá ti sọ pé àwọn nǹkan tí ò dáa ẹ gbọ́dọ̀ jẹ ẹlẹ́dẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ kí ẹlẹ́dẹ̀ nìkan àwọn nǹkan tí ó ń jẹ́ ẹran tá a lè jẹ àwọn tó kú ní ọ̀nà tí ò dáa òun wọ̀nyí wọ́n tọrọ sí à wọ́n nà sí à ọ̀nà àtàlà ìgbàgbọ́ rè gbogbo pé ẹran tí wọ́n kan ẹ̀wọ̀n ọ̀la ìsìlámù ní ìsopọ̀ ẹran tó bá gbára wọn tó wá ti bẹ̀ kú alẹ́yìn ẹ̀gbọ́dọ̀ jẹ́ ọlọ́run ẹ̀gbọ́dọ̀ jẹ́ ẹran tó rí bọ́ láti rí òkè ẹ̀gbọ́dọ̀ jẹ́ òun ẹni mùsàlá jíyà wọn nà sí ha ẹran tó fi ẹwọn wọn múlẹ kọ́lẹ́kọ̀ ẹran tó fi okùn fún ọrùn ẹran kòkòkò lọ́rùn wọn kú olúwa ní ẹgbọ́dọ̀ jẹ́ tó ẹwú bí Islam ṣeré kọ́dà yìí tó ṣe pé dábàá kan bóyá ajá pa ajá ló ń já jẹ lòun wá kú tó ẹgbọ́dọ̀ jẹ́ tó ẹlẹ́dẹ̀ ló wá ní ẹgbẹ̀rún ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí láwọn ṣàlàyé fún wa pé èèwọ̀ lélẹ̀ ẹgbẹ̀rún bíbí ẹ̀ tó ní ti wákà lónìí olóòba ẹ̀dọ̀ ó ń pẹ́ àyẹ̀wò ìlẹ́lẹ̀kùn fàyèbá وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محسنين غير مسافحين محسنين غير مسافحين ولا متخذين أقبال ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين اليوم أحل لكم طيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات والمؤمنات والمؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محسنون غير مسافحين إذا مسلمين غير مستحقين ولا متخذي أخبان ولا متخذي أخبان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. قل ولي اليوم الإمام ابن كثير عليه رحمة الله gbẹ́bà ṣe mọ̀ pé gbẹ́bà ṣe mọ̀ pé kíra àwọn òun náà ní agbára ní púpọ̀ níbi tọ̀kúrò sí àwọn òṣèlú tó ṣe pé ẹni tí ó bá gbé kíra tọ̀kúrò ní kẹfìrì lọ́wọ́ tó bá ń gbọ́ tẹ̀síìrì sí àrùn ká yóò mọ̀ rí pé òun náà ni àwọn tó ń ṣe tẹ̀síìrì sí àrùn ká yìí. موت كثير ولما ذكر الله تعالى ما حرم على عباده المؤمنين من الخبائث لأن بطلهم في صعب الكتور يشبهوا بكما جاء نعم كتجاي كان دوسي bákan náà ó sọ nǹkan tí ó ṣe ní ẹ̀tọ́ fún wa nínú pẹ̀yẹ̀dà ní àwọn nǹkan tí ó mọ́ kọ́lá báyìí wú ọlọ́run á tún sọ pé àlùyáwó máa ń ṣílẹ̀ lẹ́kùnrin pẹ̀yẹ̀dà olúwa ní ní òní mo ṣe ní aṣọlẹ́kọ̀ọ́ fún yín ọ̀pọ̀ ìyẹ̀dáàbò gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan tó mọ́ kí ẹ lè jẹ ẹ máa jẹ mo tó bá ti jẹ́ nǹkan tó mọ́ kí èèyàn lè nu ẹ máa mú tó yẹn kí gbogbo tó bá jẹ́ pé ọ̀pọ̀ ìlera nǹkan tó mọ́ kí ẹ tí èèyàn bá kù nínú ọ̀rọ̀ ìran tèèyàn nípa oúnjẹ jíjẹ ṣàtúnú lọ orí ètò yìí tí a bá mú àgbàdo àlejò wọn ti dúró olùṣe òbí tó rà ní olùṣe ègbó òkú àwọn olóòlò wa tó àwọn oníṣe ìrànlọ́ oríṣiríṣi pẹ̀lú tó àmọ́ àwọn ọdún mi tó ṣe pé nǹkan àwọn kan lè fi irú nǹkan rẹ̀ ṣe ní àgbàdo ó kó ìdúró sọ̀rọ̀ sí lọ irú nǹkan ẹ̀yọ́ wọn jẹ́ pọ̀lìyìnbá lọ́dọ̀ tó wà pọ̀lìyìnbá lò pọ̀lìyìnbá lọ́gbọ́n náà ni wọ́n lọ fẹ́ ṣe wọ́n tó pọ̀lìyìnbá náà lọ́ fi ṣe wọ́n àwọn káàrọ̀ lọ́ fi ṣe tó kọ́ wá yàtọ̀ níbo mi kí wọ́n ti lè wọ́n yẹ à àwọn ilé jẹ́ lóde lọ́dọ̀ wọ́n yà àwọn olùjẹ́ kọ́dà àgbàdo lọ́dà ní ṣe tó ó ti di pọ̀lìyìnbá ní mọ́nà ló ti wà ní mọ́nà ló ń jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀wà bẹ́ẹ̀ ni ráì bẹ́ẹ̀ ni oríṣiríṣiríṣi gbogbo tábà ti mọ̀ pé nǹkan tó máa ní ṣe pé kò sì kó lórí mímọ rẹ̀ tòun wá ní ẹ̀fọ́ nìkan ní ẹ̀rẹ̀ jẹ́. ثم ذكر حكم ذبائه أهل الكتاب ọlọ́wọ́ ni bọ̀tọ̀áàmù lọ́bí iná oúnjẹ òkúta tọ̀áàmù níbẹ̀ ohun àníkọ̀ pé oúnjẹ máa شغل اليوم بن عباس رضي الله عنه تؤتي عوامته أبو مانا مجاهد سعيد بن جبير عكرمة وأبو عطاء حسن البصري أبو تطيع الوالد مقحول إبراهيم النخعي أبو فتا فتا ناني أن يوقو إيه إسم طعام ẹ lè sọ pé oúnjẹ kílẹ̀tù sí dàbà ẹ̀ṣòwò àti nǹkan tí àwọn tá a fún ní tíra bí yẹn pé ẹran tí àwọn kírísítẹ́nì bá bí ẹ̀tọ́ fún àwa mùsùlùmí àlè bẹ́ẹ̀ náà ni ẹran tí àwọn yahoo àwọn jíù tó bá bí àlè yẹ lápẹjúwe alọ sínú kẹrẹ ń ṣe àwa dé bẹ́ẹ̀ àwa rí pé àwọn eléyè ti mùsùlùmí ẹ wá dúró pé kí wọn ṣe níbi ọ̀rẹ́ ọba wọlé ń jẹun tó wọn ní à sálójú ọ̀rẹ́ àwọn àwọn náà lájú nǹkan wa kírísítẹnì ni wọn ọjọ́ jù ọwọ́ ju ẹ̀rọ. nítorí òfin níbi ká máa béèrè pé ṣé wọ̀tọ̀ àmọ̀ ìlẹ̀lẹ́ ni àwọn òṣèlú ká ní oúnjẹ wọn ìyẹn ti ráìlì yóò ní ṣe pẹ̀lú ìlú tẹ́lẹ̀tẹ́lẹ̀. ìyẹn ló àmọ̀là tọ̀ àmọ̀ kò ní ṣe pẹ̀lú ìlú kan kọ́lá ló jẹ́ mùsùlùmí ló ń àmọ̀là tò mùsùlùmí ló ẹni ẹlẹ́bọ ló ẹlẹ́bọ ló ń àmọ̀là ìyẹn ló jẹ́ ní òun kẹta wọ́n ti mẹ́mẹ́ ọgbọ́n ìgbè fún yà lọ́dẹ́dẹ́kẹ́. àmọ́ yìí tí ó ní question mark nínú ni pé òun ẹlẹ́bọ lọ́wọ́ kí mọ̀lú mọ́lẹ̀ lọ́wọ́ bí. lẹ́yìn ìgbà tó dùn tán ọ̀ni sẹ́yìn wá gbà bóyá wá lọ jẹ́ á òun lọ́wọ́ sọ pé ẹ̀ gbọ́dọ̀ jẹ́ wọ́n fẹ́ kó kírísítẹ̀nì bá ní ẹ̀lì jẹ́ tọ́kú jù bá ní ẹ̀lì jẹ́. Tẹ̀lé ní ìdájọ́ ọlọ́wọ́ wa lórí jíjẹ ẹran. Tóbi tí wọ́n bá ti lọ sí ẹbí kò sí mùsùlùmí níbẹ̀ sí ẹbí tí ẹlẹ́bọ ni wọ́n tó kò níbi. Àfiwájú pé àwọn ìjọba ẹgbẹ́ sọ fún yín pé a ti wá ìrìn lọ́wọ́ àdúgbò àwọn akọ́lẹ̀ àdúgbò àwọn akọ́lẹ̀ àdúgbò. Tó ìlú yẹn ní pé ìyọ́mọ̀ ẹgbẹ́ lọ. Káwọn ní ìrọ̀ nínú ìlú tó ṣe pé irú wọn ní ìsìn ṣẹ̀tọ́ ń pẹ̀rẹ̀ ní pàtàkì ìdí mi ti fi ọmọ wá dìbò ta ní ìlú ẹran ti ní pàtàkì oníbi tó pé ìlú mùsùlùmí náà ní àwọn afẹ́ni tí ìròrí tẹ̀síyè ìròrí ìpè mùsùlùmí ní pèsè ìròrí tí wọ́n lẹ ní inú òròrí rẹ̀ lọ́wọ́ bí ìṣòro ọ̀pọ̀ta ní àwọn onífẹ́ràn pàtàkì wọn. ó kọ́mọdé ìlú mùsùlùmí ni

nǹkan yẹn yóò lapa nínú ọkàn yẹn yóò lapa nínú ọkàn yẹn torí tó ọ̀rọ̀ tí orúkọ ọlọ́wọ́ bá sí kí ọ̀rọ̀ wá jẹ ọlọ́wọ́ bá ní òun ṣe ní ìwọ̀ torí náà láti ń lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà mùsùlùmí tí ń ṣe nǹkan tí wọ́n ń sọ̀rọ̀ bíi kòkòrò yìí mùsùlùmí tó ṣe nǹkan tó máa ń yọ̀yọ̀ kú nínú Islam ẹ mọ̀ pé èyí á ìfẹ́ àwọn olóògùn ni àwọn òògùn tó máa ń sọ̀rọ̀ ìdìbò nílẹ̀ ló ń ṣe irú ẹni yẹn wáyé kúrò ní ojú ẹran kò sí ẹ̀kọ́dá mọ́tò tó kúrú pé kí ni ẹni yẹn ẹni tí ò ní ọ̀rọ̀ mi ẹ̀sìn òní ọ̀rọ̀ náà ló fi ó lágbára gan ṣe náà fà tó máa lọ kó bá aṣọ lẹ́kọ̀ọ́ àwọn ẹbí kan bẹ sí àwọn ọ̀rọ̀ há sí ọ há sí bẹ́ẹ̀ pé kó tó bá ti kó sínú ẹbọ ìyẹn ti kó sínú àrùn tó pọ̀ tó pọ̀ rẹpẹtẹ òní rún òní láwẹ̀ ọ̀gbọ̀dọ̀ pa ẹran tó bọ̀ jẹ́ òṣìṣẹ́ ọlọ́run lágbàdo yẹ jẹ́ ẹ̀yìn ẹ̀ bí òkú bèbè kó lọ wá tó ju nǹkan ọ̀sọ̀ nǹkan yẹn náà bí òkú bèbè ìṣòro ẹ̀yìn ẹ̀ lọ sọ́ra. وقال وطعام الذين اوتوا الكتاب حل لكم ẹ̀tọ́ni kẹ̀kẹ́ ìfọba bí wàtọ̀ àmùkún hìlùlẹ̀kù tẹ́yìnà bá pa nǹkan ẹ̀tọ́ni káwọn náà jẹ́ tó ẹ̀yin lẹ́yìn dá àwọn ni wọn dá àmọ́ àìdá wọn yẹn kò ní ká máa jẹ oúnjẹ tí àìdá tí wọn ẹ̀yin ọ̀gbọ́dọ̀ bá wọn jẹ nǹkan tí wọn torí yẹn dáadáa lẹ́yìn ẹ̀gbọ́dọ̀ lè jẹ ìjẹkújẹ sí àwọn oúnjẹ tó turbiki ni mọ́tò kẹfìrì ni wàhálà amúrún mùjọ́mọ̀ ọ̀hún àlẹ́ ọ̀rọ̀ tó ń kò lẹ́ lórí rẹ̀ kò sí ìjìmá yìí kò sí ìṣẹ̀lá kúlẹ̀. tó anadada ṣe àwọn haláló nínú mùsùlùmí nǹkan tó bá dú láwọn kristian àbáwọn jíì ẹ̀tọ́ ni fún wa torí pé kíni lè anahun yàtàkìlú lè tàhárí mọ̀gbárùhá lè torí pé àwọn kristian yẹn tó bá lò àwọn kristian àtàwọn jù àwọn ọjọ́ wọn ń ta ko kí ọmọ lọ lè ju ẹran fún òòtà àwọn náà ń ta ko tòun ti pé wọn lè ju nǹkan fún nǹkan mi ìgbà tí mo káyà yẹn jọ kàn wọ́n ní bí ti ẹ̀wá tẹ́sítì pàtíkà mi pàtíkà rẹ̀ ní tẹ́sítì mo wá pé ọ̀rọ̀ ìjọba tó wà níbi iṣẹ́ pásítọ̀ pásítọ̀ méjì láti wà ní kú ìkan bẹ́ẹ̀ òun mú àwọn ọlọ́wọ́ rẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ tó kejì. Ṣùgbọ́n òun ti tàwọn ọdún rẹ̀ tó tó òun ní àmójútó rẹ̀ sí wọn. Ó ní àmójútó jẹ̀bi ni pé táwọn bá fún lẹ́wọ̀n léyà kò ní jẹ́. Tó ìjọba kan wá pè é kí ló dé tẹ̀yìn ìjọba ìrànlọ́wọ́ àwọn ìjọba kan. Wọ́n á ní àpá. Ah, gbẹgbẹgbẹ náà ó ní sacrifice ni sacrifice ni àwọn òfin jẹ wọn ti jọ sílẹ wọn ṣe bá ń ju ẹran yẹn bó lè ṣe wọn lò ó yà sọmọ ìgbà náà ó lọ kẹ sacrifice yẹn ni pé ẹbọ ni pé à nǹkan ní sọ wọn o pé à ń du fún nǹkan náà o. ثم يقول يكون ضمير يعتقدون تحريم الذبح لغير الله في عقيدة عربية يولدين وجوه كتوكا به لا كتنا كنجي شبه ليس كيفي يعني الله بيبي ينوانيو بيع كل مسلم وانا نستواني عندهم كتوكا به ممكن ينجبان انت الاسلام بالي ونرى قيمة صلاتي ونطقي ومحياي وممات لله رب العالمين يوم تفضل لربك والحق ọlọ́run yẹn lọ sí òkú ọlọ́run yẹn lọ sí nǹkan fún ẹ̀ńtẹ́ ti báyé ni tó bẹ́ẹ̀ ẹ̀ńtẹ́ ti báyé lára tó náà wọ́n á dúdú kí ọmọ orí ó láwọn olú ìfẹ́ ó láwọn kan jù náà wọ́n kan jù náà ní abájọ. tó òun ni pé ìyẹn lè jẹ nǹkan tí yóò bá dún. نعم كثير ولا يدخلون على دبائرهم إلا اسم الله يقول لك وضع وي كان أقلوا لنا ولا وي وأن اعتقدوا فيه تعالى ما هو ما هو منزه ما هو منزه عنه تعالى وتقدس. تقول kúrò fún wájú pé tó bá ní àdìsọ́kàn níbẹ̀ wọ́n yẹ ìtẹ́kọ̀ọ́dún fi ta'ala tọ́pẹ́ tó bá ní àjọkẹ́lẹ́ tí báwọn ṣe ń pa èyí tọ́lọ̀ làwọn pa fún ní ọlọ́run tí lọ pé òun náà ní wọ́n pa fún nítorí kékeré tí wọ́n ti dákọ̀ nǹkan ní ìtú nǹkan tí wọ́n ń dú àgbọ̀dọ̀ pa àgbọ̀dọ̀ jẹ nǹkan yẹn àgbọ̀dọ̀ jẹ tó ẹnu káyà ẹ̀rọ náà fi ṣàkóso síwájú ike ìjọba dárúkọ nǹkan ní ìtú wọ̀dá sáà pẹ̀lú mímọ́ láyé àìní tòtí ẹ̀ máa dákẹ́ lásán ọkọ̀ dùn nǹkan kò sí bísí ńlá tí ìlú kó gbà bí kò gbọdọ̀ jẹ́ ọ̀pá tó ń sùn ní ọ̀fẹ́ du bọ́ọ̀dì dé ó ti mẹ́bi pé òun bọ̀ á du àmọ́ kò sí bísí ńlá ó ti du tí wọ́n sì lé ní àjẹ́ ó mọ̀ náà àmọ́ pé ìní dá ọdún ìní bísí ńlá kankan kò gbọdọ̀ jẹ́ fúnra bẹ́ẹ̀ ni ìyẹn bá ṣe é mùsùlùmí fún àwọn ajé tó mùsùlùmí lẹ́nu yẹn tó ẹ̀rọ gbọ́dọ̀ jẹ́ olúwa ní ìwé nìkan kọ́ ó ní wọ́n mọ́tọ́lá tòmí lẹ́nu mọ́kùnrin bákan náà ẹ̀tọ́ ni fún yín kẹfẹ́ àlùmọ̀tọ́lá tòmí lẹ́nu mọ́kùnrin àwọn obìnrin lọ́nà kẹ̀kẹ́ ní ayé wọ̀wọ̀ sílẹ̀ lẹ́kùn nìkan hù àlàhàrọ̀ yẹ̀rù. العفاء من النساء المؤمن كيف يوم الوافي نوع المسلمين ẹ̀tọ́nì ìyẹn pé oṣù tọkọtẹ fẹ́yàwó kò ní pé àtàwáyé àwùjọ sí ọ kó lọ lè tẹ gbogbo tí ọ pé oṣù tí o ṣe tí o rí pé ìyàwó lè kò sí tó jẹ nìkan pa fẹ́yìntàn òun náà lè fọ́n pé òun bá ọ́ lọ́dà fún nínú nípa ẹlẹ́kejì òun náà ni pé kí ọkùnrin sọ̀dọ̀ àfẹ́rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́kejì òun ni kí ọlọ́dẹ bá àwọn òbí rẹ̀ wọ́n fi owó òun ná lè ní àlejò ẹlẹ́kẹta òun kí ọkùnrin lọ́rẹ́ ní sọ̀dọ̀ àfẹ́rẹ́ tó ẹlẹ́kẹrin tó kí òbí rẹ̀ kó lè gba ọmọ rẹ̀ kó rẹ̀ kó kọjá di kí mo fọmọ rẹ̀ fún ọ kí ọlọ́gba ọmọ rẹ̀ àpọ̀ gba ẹ̀ńdẹ̀kùnrin yìí tòwọ́ jẹ́ pé mubashara ló jẹ́ bẹ́ẹ̀rù mubashara ìkúta ni pé nǹkan yẹn wáyé pé ó ṣe àwọn lórí ìpàkọ́ tó lè ní pé wọ́n fẹ́ nínú náà kò ní ẹni jẹ́ ọmọlúwàbí ẹlọ́fẹ́ wọn. تبقنا والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم. مرة كثير fẹ̀lùmọ̀rọ̀ fẹ̀lùmọ̀tọ̀nà yẹn pé àtàwọn obìnrin ọmọ lúwàbí tí wọ́n kì í ṣe oníṣìnà nínú ìlànà iná oúnjẹ òkèlà nínú àwọn tí afọ́nisílà tó jẹ́ christian ló wà ní ẹni fẹ́ wọn ẹni fẹ́ wọn ní kọ́bìlì fún àti fún oníṣìlà ṣáájú yín ìyẹn bá àwọn christian yàrá àwọn jíù tó jẹ́ obìnrin ẹni mùsùlùmí lè fẹ́ wọn lọ́kùnrin àmọ́ mùsùlùmí obìnrin kò gbọ́dọ̀ fẹ́ christian ní ọkùnrin àbí jù lọ́kùnrin kò gbọ́dọ̀ fẹ́ wọ́n ti lọ gbọ́dọ̀ sọ yìí tó bẹ́ẹ̀ ni mo ti gbọ́ lọ́kọ̀ gbé lọ bẹ́ẹ̀ ìrìnsẹ̀ tí wọ́n láyé fẹ́ pé yóò láyé fẹ́ christian tó ó hàn nínú òfin ọlọ́run pẹ̀lú ìfẹ́ wọn àmọ́ nǹkan ti sábẹ́ rẹ̀ mùsùlùmí tí ó fẹ́ kírísítẹ́nì obìnrin nǹkan ti sí abẹ́ rẹ̀ kò kì í ṣe eré lèyàn ọba délẹ̀ tó lè kírísítẹ́nì ọ̀rẹ́fẹ́ torí àwọn òfin tó ń bẹ lábẹ́ rẹ̀ ni pé tó bá fẹ́ o gbọ́dọ̀ jẹ́ ní tipa ó kó ní Islam ó gbọ́dọ̀ jẹ́ ní tipa tó bá lóun ò ṣe kò ṣe náà lò nítorí ní kírísítẹ́ǹtì náà ló wọ́n máa bá lọ yóò wà lábẹ́ ilé rẹ̀ kó tó jésù ní ọ̀rọ̀ tó jésù lọ́lọ́run lábẹ́ ilé rẹ̀ ó ti mọ polóúnjẹ ó ti mọ lọ tọ́ọ̀kì ìjọba pé nǹkan tó le díẹ̀ tó bá kan náà tó wà ní ìjọba tó wá bí ọmọ sọ̀rọ̀ kò dé ìtìtì ọmọ lérí àbí wọ́n náà lọ́ọ́ fi láìlára náà ti lérí tó bá wù ó lè pe sáàmù kó lóun ẹ̀fọ́ sí lọ́rùn kọ́pa tó ń mú sáàmù kó di kó sọ di ní ní ọ̀rọ̀ kó gbàgbé lébùdí lọ́rùn wọ́n lọ́ọ́ fọwọ́ ara rẹ̀ fà ó lẹ́tọ̀ọ́ bàbá wọn àfààní ní àgbà ní ẹ̀jú kékeré ṣe tó náà ni Umar radiyallahu anhu ó padà gbajúmọ̀ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ tó ní á kíkẹ́ ẹ̀yìn mùsùlùmí ẹlọ́fẹ̀ẹ́ àwọn tí wọ́n ti ń ṣe mùsùlùmí mọ́tọ́ jẹ́ christian tó ní kékeré ní ìyá ló máa ń lo ọmọ ọ̀dọ́ lọ nìyá máa ń sì sí láti kéré wọ́n tó ti jáde lọ afọkùnrin tí ìbáraẹnìkan ṣe ní ní ọ̀dọ̀ wọn pé òun ọ̀dọ́ òun òun ní ọmọ òun súnmọ́ òun ìyá rẹ̀ lọ. ẹlẹ́pẹ́ ìyá rẹ̀ ló ti fẹ́ fọ́ ọ̀nà bọ́ adé náà ní nínú ilé. ìyá ni ọmọ máa ń súnmọ́ ẹ̀sìn ìyá lọ́pọ̀lọpọ̀ gbà náà lọ́wọ́ máa ń ṣe nítorí bàbá ń kọ́ sí létí náà ni ọmọ gbọ́ ìwé ni ọkùnrin ó gbọ́dọ̀ farabalẹ̀ kó wu ẹni tó bá wọn lójú sí ilé ojú mojútó ilé olúbọ ṣe ọmọ rẹ bójú fẹ́ tí wọn bá ń ké lẹ́gbẹ̀ẹ́ yà pé ṣé dáadáa ṣé dáadáa sí ààrẹ ní mọdà lóhùn mọdà lóhùn wàlá ẹ̀kọ́ ní lọ lóhùn ọmọ yẹn ò ní lọ lóhùn tòun ẹsẹ bá rí sọmọ bá ń wà burúkú kan tí èdè àyè dè àbí ọ̀nà tí bàbá ọ̀fẹ́ kọ́ ń tọ̀ tọmọ yẹn ń tọ̀ tẹ̀sìn bọ́mọ yẹn ń bẹ́ẹ̀ tí bàbá yẹn pariwo ẹ̀kí èkí ìyá ẹ̀ ẹ̀kí èkí ọwọ́ ìyá ọwọ́ rẹ̀ ń bẹ lábẹ́nu oyún da iṣẹ́ ń pọ̀ ní ìdájọ́ tó ọlọ́run ní alẹ́ fẹ́ wọn àmọ́ àwọn kọ́ هل قال يا أولو المقتنات من الذين أوتوا الكتاب من قبلكم حديث أولكني إذا آتيتموهن أجورهن طلب إن ينبي يعني مقتنات غير مسافحات èyí àwọn obìnrin tí يعني في وجه ثم من ni ó tí السنة kò naa ni ní kọ̀míṣán lórí iṣẹ́ wọn. wọ́n lé àwọn òṣìṣẹ́ kìrìdá ti àkàdánì ìmọ̀ràn òní yàn wọ́n lé bọ́ọ̀fẹ́ bọ́ọ̀fẹ́ tòlùkọ́nù ọ̀fẹ́ yàn wọ́n láyé tòun fẹ́ wọn ní ní sùlọ́kà fọlọ̀ ní tọrọ wọn àwọn òbí wọn làwọn ti fún ọ tòlẹ́ ìgbà ẹ̀sọ́ àgbè yóò máa ka báyìí nínú yàrá rẹ yóò máa dijú yóò máa ti mọ́lé péyà nínú yàrá rẹ ẹ yóò wúlò rẹ nínú yàrá rẹ tòun yóò pàṣẹ wọn tó bá tó bá wù náà yóò pàpẹ́ nínú yàrá rẹ tó bákan náà ṣẹ́rí ń tí àwọn afọ́fọ́ ń fi lọ́la yìí tó ṣe é yìí ó lè lẹ́kọ̀ọ́ àwọn ìjà nǹkan mímọ́ lẹ́kọ̀ọ́ ń gbà ní àmọ́ tí wọ́n rẹ̀ ní ṣíwájú kòkòrò rẹ̀ wíká ṣe irú ẹ̀ ní fífẹ́ àwọn lókùn tí ń ṣe ìṣòro kí ló lè fà fún yàn lápèjú bí a ti ó tọ́ọ̀bù kò lè lù yàn kó wá jẹ́ pé ìlú tí wọ́n lọ ìlú àwọn kírísítẹ́nì àbáwọn jíò bí àwọn tọ́lọ́ lọ sí ìlú èbó ní ìpínlẹ̀ rẹ̀ tó tó àwọn pé á ah, bí mo wà ní mo ní tí báwo pé fún ọmọ wa dìbò mẹ́rin tí wọ́n á lọ lé akẹ́wọ́n káàkiri àdúgbò ọlọ́run fara nìyẹn wáyé tó àbáwọn kristian tó rí fún wọn kì í ṣe méjì náà tọ́jú bẹ̀rẹ̀ fún wọn kì í ṣe mùsùlùmí sùúrù yẹn mùsùlùmí lè lọ kọ́lẹ̀ lè sọ̀rọ̀ irú kọ̀ndíṣọ̀n yẹn àmọ́ pé jẹ́ kí irú nàìjíríà táwa yìí àbí wà nínú ìlú rẹ pé kó rí àwọn ọmọ mùsùlùmí lọ́kùnrin rẹ́kẹ́tẹ́ ìlú táwọn wà tó ṣe pé ó rí àwọn ọmọ mùsùlùmí rẹpẹtẹ lóríṣiríṣi kó wá ní táwọn mùsùlùmí ẹ̀rọ yìí kàwé àwọn ọmọ tó kàwé tó sẹ́ẹ̀lú náà lè fẹ́fẹ́ tó o ti fi ra rẹ o ti o ti o ti kankan ayọ̀ kankan o ti kankan fún ara rẹ. ojú padà ṣẹlẹ̀ sí ọ.

tó látara tó kí ni àwọn mùsùlùmí wọn ò dúró kan wọ́n mùsùlùmí lórí ẹ̀rọ tòun tó wá di wàhálà rẹ kẹtẹ ní ìsìn di wàhálà rẹ kẹtẹ wọn lọ mọ ẹyọ ọmọ Ìlọrin tó ti di kiri ní ìsìn látara àwọn òkúta nǹkan yìí kọ́lá ibùdó àwọn míì máa tara wọn yóò ní ìyọ̀nà ní mọ́ká ìyọ̀nà mọ́ká ló sọ ní ti ń di ọkọ rẹ̀ nígbà wọn ní mọ́tà nígbà wọn ní mo kí wọn lọ ìní ìjọ láti mú mi rẹ̀ wọn náà ló ti wọn lọ ṣọ́ọ̀ṣì wọ́n ti lọ mọ́tà wọn ní mọ́tà bí ní ti wọn lọ ṣọ́ọ̀ṣì ìtọ́rọ́pọ̀ ni òkú ní mọ́ra ẹni rẹ̀ wọ́n ti wá sáàbù òun náà sọ̀rọ̀ lọ sí ẹ̀mí lọ́dún tó tóbi ní ìtòlé kọ́lá tó kọ́ àwọn ọ̀rẹ́ lọ. wọ́n ti wọ́n fọkàn sí pé ó ti padà ó ti chíńgì ẹ̀ sí mùsùlùmí tó bá bẹ̀ yá gbàdúrà bá ń darí sábà ń darí wọn ṣẹlẹ̀ gbàtọ́kọ bá wá kú bẹ̀rù pẹ̀lú wá sí àwọn èèyàn ìgbà yẹn tó wá tó nǹkan ṣe wá tó nǹkan ṣe. sẹ́yìn ojú pàṣẹ táwọn tí ọlọ́wọ́ bá bọ̀ àti ilé bá wà ń bẹ nínú ọmọ ìlọrin ní ọmọ ìlọrin láwọn tó wọn bá sí wọn ní kulẹ̀ kulẹ̀ ẹ̀rí ìdí àbọ̀ ọpọlọ dáradí tó ó ti lọ́wọ́ fẹ́ àwọn olùfẹ́ ẹni tí tí èso mùsùlùmí ó ti bímọ kọ́ àwọn tí bímọ lẹ̀ wọ́n lóyún wọ́n lóyún títà tó ti bá lóyún dùtí làwọn ti tẹ́ ara tí wọ́n kọ́ sẹ́lẹ̀ náà wọ́n ní kí wọ́n máa ṣe pé tó bá di àsìkò jímọ̀ yóò ti mọ pílé kíní àwọn tó dùn àwọn àfọmọ àwọn ọ̀gá ẹlẹ́kọ́ mọ́ pa kó pa kí ló dé wáyé ìgbẹ́wọ̀n ti tọ́gbẹ̀ wá pa. wọ́n tó dijọ́ kọ́lá àwọn ọ̀gá ẹlẹ́kọ́ yá kí òun ní ọ̀gá gbé ẹ̀rù táwọn bí níbi pé ẹ̀mí ìlẹ̀ ń gbé wọn lórí àwọn. tó ó kẹ̀ fún mi bẹ́ẹ̀ fún mi. àwọn àbá olóògbé àwọn olóògbé ilé ẹ̀kọ́ rẹ̀ lónìí. Tòun náà ni Mùsùlùmí tí wọ́n lọ sí wọ́n fa ìfipáyọ̀ ní ká ìfipáyọ̀ ní ká. Tòun gbọ́dọ̀ lọ apá ńlá ńlá kan nínú apá àtọ́jú oníṣẹ́ náà. Ó sọ pé nínú ilé àwọn tó bí ti ṣẹlẹ̀ rẹ̀ ẹni ọmọ rẹ̀ kú ọbí bóyá ọbí sọ́nà ní ìlà ẹ̀ kú wọ́n nígbà àwọn oníṣẹ́wọ́n yẹn kàn wá rè àwọn kíkọ́ ìlànà máa ń sọ fún ẹni yẹn bóyá ilẹ̀ rẹ̀ àwọn ti fi éèkì lẹ́nu yẹn wọ́n lẹ́nu yẹn á ju àwọn lọ bí ọdún kan ó lóbi àkẹ́wọ̀n ní ọlọ́dún kú ni àwọn kíkọ́ yẹn bá gbé wọn ọba ní pé káwọn ọmọlẹ̀bí sọ ọba lọ wọ́n ìsọ ọmọ yẹn ní sílé lèmọ́ ni wọ́n sọ ọmọlẹ̀bí sínú rẹ̀ jọlọ́jì ìlú wọn ń lọ lẹ́yìn ìgbà tó parí jọlọ́jì ẹ̀ka ọmọlẹ̀bí náà tó ó sọ ọwá di pásọ̀ wọ́n ti ń pè ní prophet nation prophet sílé tó kéńjì okùn rẹ̀ ọmọ ọlọ́run ní ọmọ lọ́rin tó látara kí ni látara àìní ìtàkùn fún ẹ̀sìn ẹlẹ́yìn ọmọ afáàfin tó ti rí náà yọ̀ọ̀dà tí ẹ̀yìn ọmọ rẹ̀ ti ti kiri tọ́kítọ́ tó sẹ́yìn ọmọ lọ́rin rẹ̀ ti ti kiri ní a máa ń dáta pẹpẹ ṣé máa ń gbọ́ pásítọ̀ sàrùgbé tó bá yá ọlọ́run <laughs> àwọn ọmọ ẹgbẹ́ tó sẹ́yìn sí ẹ̀ ó lè padà dé pásítọ̀ dípò ni wà lẹ́yìn ó bẹ̀rẹ̀ òun jẹ́ ẹ̀rí ní ọ̀pá rẹ̀ tó kó kájú pápá fún wọn parí tí ó lè hàn ọjọ́ iwájú wa ní ìmọ̀ kókó ọ̀rọ̀ yẹn olúwa ní ẹ gbọ́dọ̀ fẹ́ wọn lẹ́nu tó ṣe pé mo fẹ́ fèrè àkàbárí tẹ́lẹ̀ fẹ́ mọ̀ wọn lálẹ́ فلواني ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين قل ومن ومن يكفر بالإيمان عندما تقول ìgbàgbọ́ ibi ọlọ́run máa sọ nǹkan wọ́n tako títí ń rìn ànígbà olùwàlú wọn yẹ fúró bí ìmáàlì ẹgbẹ́ bá tako tó yẹ kó gbàgbọ́ kò sí kò ṣe ń tí ọlọ́run bá ní kó ṣe ó tako olùwàlú fákọ̀ọ́dà hábíọ́kọ́ àmàlì iṣẹ́ ìrọ̀lọ́ ń tí wọ́n bá ti lọ lè ṣe kó sí ìpẹ̀lú ọlọ́run iṣẹ́ ó sì bàjẹ́ mọ́yàn lọ́wọ́ lọ́pọ̀ pariwo kí nínú tá a gbọ́dọ̀ lọ́lẹ̀ gbọ́ yé òun náà ní nǹkan tó ń pè ní kú bóyá ṣe máa ń fi tètè rí tọ́lọ́wọ́ ọba kófúrò nìkan òun bí ọ̀pá kò tọ́lọ́wọ́ bá rí kófúrò jòfó bí o jí tọ́lọ́wọ́ bá rí kí ọ̀rọ̀ já níyàn kófúrò ti ṣe ìdá kí ọ̀rọ̀ fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ bá ṣẹ̀ṣẹ̀ kí wọ́n fi ẹ̀yẹ kí wọ́n fẹ̀sùn sí ẹ̀yẹ. tó kúfúrú ẹ̀yìnkiri kúfúrú sáà kí ọmọ bú ẹ̀sìn kí ọmọ bú ẹ̀sìn tó pẹ́ ẹ̀sìn ló ti mílẹ̀ pọ̀ fẹ́ bú. tó bá wọn lọ sí kúfúrú pé kí ló ń ṣe sí olúwa ní ẹ̀ tó bá lọ lè dán wò tó lè dán wò pàpàdà hábìtọ́ àmì olúwa ní ẹ̀ lùwàní tí ẹ bá ti wá bàjẹ́ wà wọ́n fi àfẹ́rọ́ sí nínú ìkọ́ tìrì tó ìmáàmù mi kẹ̀sí ó ní nítí ọlọ́run bá sọ níbí dàbí sọ pé ẹ gbọ́dọ̀ lọ lè fẹ́ ẹni tí ọjọ́ ẹlẹ́bọ tí mùsùlùmí wá ní hmm, ń sọ ẹlẹ́bọ ẹni ó ti kí ni ó ṣe kúrò nǹkan ọ̀tá kúrò ara ikọ̀ hàn. tó àbí tọ́lọ́ wọn bá ní ẹ gbọ́dọ̀ fẹ́ onídìrí tí wọ́n ní kíni jẹ́rọ̀ lórí mọ́tò wà ní àádá wọ́n ní والزاني لا ينكر إلا زانية أو مشرك والزانية لا ينكرها إلا زاني أو مشرك وحرم ذلك على المؤمن إن ورث مؤمن ولأجل هذا قال تعالى ها هنا ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين كتب يوم من القيامة اللي هو الملكي يوشك يقول قولك أشوف كتابة شيء torí ojú ní kí wọ́n ṣókù tẹ́tẹ́ ẹ̀ bá ṣe òun ní kí ní máa ń kó ṣẹ́kù kí wọ́n máa ń ṣe ẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run kí wọ́n máa ń ṣe kúkúrú ìtumọ̀sọ́ ní kékeré kí wọ́n máa débi rẹ̀ kí wọ́n máa lè áàbò sọ́kàn rẹ̀. ìyẹn ló ti fi kúrò tẹ́ ẹ bá ṣe àwọn ọlọ́run ní àwọn ẹ̀ṣẹ̀ mi wọ́n lè ṣàforíjì fún àmọ́ kó jẹ́ pé tàbí tó kà yìí ìbẹ̀rù tó ń bá rẹ̀ kò pẹ́ o tí ì jáwọ́ níbi àwọn nǹkan tó ń jẹ́ nǹkan kúkú ẹ̀gbọ́ òkè lòlẹ́ jáwọ́ kó omi bẹ́ẹ̀ jáwọ́ kó omi bẹ́ẹ̀ lòlẹ́ pa lòlẹ́ dànù lòlẹ́ ẹ̀kọ́ dànù dànù kò sì máa jẹ́ mùsùlùmí kìkì tó àwọn ọlọ́wọ́ lọ́la àìjọ ọ̀jẹ́ tó bí aṣèkáńtì àkàrí nìyí lọ́la tó yẹ kárí kó lọ́mọṣẹ́ àdékẹ́ ìwúlò tó yẹ kó ṣe fún wa kọ́nà kó dé kí ó wúlò fún wa òun náà ní pé tàbá ní oṣù mi ẹ̀rí kí ní kan ń dààmú àwọn àfa tó bá rí olówó tó bá ṣẹlẹ̀ ńlọ nínú olówó yóò ní òun bẹ́ẹ̀ fi ọmọ òun fún ọmọ rẹ̀ obìnrin yóò bẹ́ẹ̀ kó fún kiri yó lọ́kùnrin èèyàn afẹ́ ti tó ìdí rẹ̀ ẹ̀sìn àgbákò wáyé ọlọ́run gbogbo àfa tó bá ti rí rẹ̀ wàfà yẹn ṣe nǹkan ìlú wọ̀ kóra tó wá sí pé ọba tó wá ń sọ pé kò sí nǹkan kan àwọn aláàbá yẹn di kékeré tó wá ní kò sí nǹkan kan wọ́n ní ọmọ mi ẹ mọ́ fẹ́ wọn wọ́n ní kò sí nǹkan kan ẹ fọmọ yín fún wọn torí lẹ́yìn ṣẹlẹ̀ táwọn afá lọ́rin wọ́n ń kó lè di ọmọ mùsùlùmí lọ́kùnrin wọ́n ti lè jẹ̀bú kékeré ní. ọmọ mùsùlùmí lóbìnrin ó sì yẹ kó tóbi lọ́kùnrin kò léyìn ìtàn ìṣẹ́lá ńlá ní ìṣẹ́ tí wọ́n sì ní kó kó jìnà sí wọn bọ́lá wọn àjọ ọjọ́ wọn ṣàfihàn nípa àgbóyè ìtàn fún wa. سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wannan babban kai sai na da nufi mawajjama ne wani. Yanzu yan da ya da son ka kwanu, daga nan kai bayan nufin da ya sai sai nufin da ya fi ka ya fi da nawa ne. Yau da nan da ya fi jan kwanu da sun ka. Nam, ẹ̀kún ṣe mọ́jà kíkà náà ní ń kà, ẹ̀kún ṣe kìláwà kíkà náà ni nǹka òwúgbẹ náà ni onílàdá nínú ìṣípé yàtọ̀ ń bẹ láàrin ọjà àti tìláwà tó bákan náà ẹni tí ó wo mushaf tó jẹ́ mushaf al-waraqi tó jẹ́ tó ní pípà àti mushaf al-elektroni ẹni pé àwọn ìpín wà lórí àwọn electronic mọ́tà kò sí yàtọ̀ níbẹ̀ níbi tí ti kà á ìyàtọ̀ tó kàn wọ́n bẹ̀ ni pé ẹni tí wọ́n ń sọ ẹ̀yìn tára rẹ̀ mọ́ kò lè dé alukọ̀rán tó jẹ́ tó ní mọ́tà àmọ́ lè gbé ìpè orí fóònù orí kálá torí fóònù kò ní ìdájọ́ kùránù tí ó jẹ́ onípépà kò bí ó ṣe jẹ́ ìrìn tó mọ̀ wọ̀ ẹ̀yìn. Kẹ́lẹ̀ ìlú tí ń lọ láàrin kòkòrò àti ṣíkò lọ́kàn náà àwọn ẹ̀ka ń lọ ẹgbẹ́ tí àwọn ilé ìjọba tó láwọn ìjọba rẹ̀ mọ̀ ní dáàbò wọn máa ń wọ́n ìgbà tó lọ́wọ́ ọ̀sẹ̀ ìdáyẹ̀ sí àdúrà ìjọ ojú ẹ̀sẹ̀ ọ̀sẹ̀ ìjọ́sìn tó ní wọ́n sínú àwọn fúlàwọ́ náà báwọn náà ń ṣe ṣé sínú àwọn náà ń ṣe. náà wọ́n ní kí ni yàtọ̀ láàrin ṣírík àti kó tó ṣíríkù òun ni wọ́n pè ní ẹbọ ìmú nǹkan míì pẹ̀lú ọlọ́run àbí ìgbé agbára ọlọ́run wọ́n pè nǹkan àmì ìnáwó ní ṣèkì òun kí o gbé ẹ̀sán ọlọ́run ọba bí o gbé fún nǹkan mi bí lápòjú ẹni sí ẹ kí èèyàn máa tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run bí ọlọ́run fún mi lálàáfíà kàkà kẹ́ni yẹn kó wá tọrọ àlàáfíà lọ́dọ̀ ọlọ́run ó wá ń tọrọ àlàáfíà rẹ̀ ní ọ̀dọ̀ omi àbí lọ́dọ̀ irin wọ́n pè ní Ògún omi wọ́n pè ní Ọ̀ṣun so àbí eégún lẹ́nu tí wọ́n lè sọ̀rọ̀ àlàáfíà rẹ̀ àbí kò tẹ̀ wá lọ sọ́dọ̀ àwọn ẹ̀yọ́ ẹ̀rí pé ẹbọ san gidi tó nìyó ọ wá lọ síbi tààrí àfà bí àfà yìí fún mi lálàáfíà ó ti rẹ̀ mí lájọ́ yìí ìlọ́dọ̀ àlàáfíà fún mi àbí bá mi mi kó fún mi lálàáfíà ẹni tó ti sùúrù yẹn ẹbọ nìyẹn náà àmì ẹbọ tó wá látọ̀ náà bíbí àná ẹni tó lọ síbi ọ̀sùn tó lọ ọmọ ẹbọ ní sangirisi ẹni tó lọ sí káwúdà níbi sàárè ìbẹ̀rẹ̀mọ̀ nìyẹn tó lọ tọrọ ọmọ bẹ́ẹ̀ ẹbọ tó bá kéde bí nìyẹn tó bá bíbí àná ṣírkù kúfúrú ìtumọ̀ rẹ̀ ní kéèyàn kọ̀ọ̀tì ọlọ́run ọba wíkẹ́ ọjà kẹrẹ níyàn bí lákòókè fẹ́ràn ní èyí kí ọmọ kó ló ń kí ọmọ irú ẹni yẹn àlejò bó ṣubú kò lóde kí ló ṣe ń tiẹ̀ kò fúru torí pọ́nà ní dandan ní kẹ́kẹ́ òun wá ní òun ò ní kí kí ló pa nǹkan ní ìbákan mọ́lọ́ ìgbà tó wá bẹ̀rẹ̀ sí ní sin nǹkan míì yóò fẹ́ tó tún ṣe ṣírí kò kún kò fúru rẹ̀ àwọn kò fẹ́ kí ọ̀nà ni ẹlẹ́rìí pé kìí lọ ṣọ́ọ̀ṣì kìí sáwó àmọ́ kìí bí òun tó kó káfíìlì yóò kìí ṣe mùsùlùmí àbílẹ̀sì ọlọ́run sọ pé ẹ máa fẹ́ ìyàwó ju mẹ́rin lọ òun ni òun ọ̀fẹ́ mẹ́fà ìfẹ́ márùn-ún wọn ni ọlọ́run ní tako ìtọ́nà ní ká nígbàgbọ́ sí ìrìn ẹ̀kọ́ hàn àbúṣe tó tako ní kí alẹ́ ni wọ́n wá ìrìn sí pé àlàyé ṣíkọ̀ àti kúkúrò nìyẹn. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọn láwọn kan bẹ táwọn bá ń kí wọn wọn kàn wọ àwọn bẹ pé àwọn òṣèré ṣe ẹ̀dá ọlọ́run wọn táwọn akálámọ̀ wọn ní dáhùn náà nípa ìrẹsẹ̀ ọlọ́run tó ọ̀nà méjì ni tó a pé ẹni ọ̀dọ́ lóhun torí pé òun ti ẹ̀hún tẹ́kùn ojú ẹni wọ́n ti mọ ọmọ sálámù bí ọ̀dọ́ tó tó bá kí káàtàn yóò dùn mọ́ ọmọ bọ̀ aláwọ̀ ti tẹ̀gbọ́n wọn sálámù wọn sálámù ọ̀hún ló kí ọ̀dọ́ tó tó lè yọba yìí tó ọ̀nà kan nìyẹn o èmi yẹn náà máa wáyé lọ́dọ̀ ẹ̀lú pé ètò aláwọ̀ ti tẹ̀gbọ́n wọn sálámù fún ẹ̀ fún ẹ̀ kọ́lẹ̀ ní this uh, former in the office so uh, it's not much so mo bẹ̀rẹ̀ pẹ̀lú mi irú yẹn wọn náà wọ́n tara wọn sí máa ọ̀nà kejì tó tún máa ń gbà wá ní kọjá bá wọn tẹ̀kọ̀ sí èrò bàbá wọn tó wọn tún wọn níbi àpèjì tòkó tó bá ti sí lára wọn tí wọ́n mọ̀ òsì lára wọn tí wọ́n mọ̀ fún wa lọ́dọ̀ àwọn àti wọn ò lè ṣe onísúnà àwọn míì àwọn ò lọ pé èyí ti mùsùlùmí rárá ni àwọn míì ò lọ pé èyí ti onísúnà àwọn míì ò lọ pé èyí ti mùsùlùmí rárá torí ẹ̀ náà ṣojú ni tí wọ́n bá mọ́dún àwọn báwọn tí wọ́n lè pè wọ́n tí wọ́n bá wọn sọ̀rọ̀ pé kí ni tìmọ̀ tẹ́tẹ́ ń ṣe yìí kí ló kí ni tí mo ṣe gan tí n kì í mùsùlùmí náà kó o ti ṣe kọ́lọ́ ti bẹ̀rẹ̀ dúkìá ẹ̀mí rẹ̀ kó o ti payá tó bí ìyẹn ti jẹ́ ìwọ̀n tó lọ wà rẹ̀. Títí ká sí láwọn akókò ẹ̀kọ́ sí ọ̀rọ̀ yìí. Ṣé ìdájọ́ obìnrin obìnrin tó ń ṣe aláìlọ ìdìbò kan ìfún ọkọ̀ fún ìkàkọ̀ náà? Náà obìnrin tó ń fi haid àbí nípa tó ó lè ka Quran kò sí ìyapa lérí ilé òun àwọn afá. Tòbí tí ìyapa wà wọ́n pé ṣé ó lè gbé tó bá jẹ́ mọ́tàhà tó jẹ́ fún àmì ìlérú láyé mímẹ́nu àpáta ní kò lè gbé ọ̀rọ̀ ní kò lè gbé àmọ́ èmi wọn lọ àìlọ́ ètò hàn tó lè gbé kọ́ wọ́n gbé mọ́tàhà àmọ́ tí wọ́n wà lórí pé tó ìtumọ̀ tó gbé ọwọ́ fi ọwọ́ rẹ̀ bọ̀ bá láyé wọ́n lọ́pọ̀ ọkùnrin lọ sí oúnjẹ àwọn ní orúkọ lọ tó ṣùgbọ́n náà bá láti pa ààrẹ ní orúkọ ilé rẹ̀ tó gbé láti gbọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀. nípa bàyí tó ń gbà yí lọ tó bá di lọ́wọ́ ọ̀rọ̀ bọ́ọ̀lù yóò wá etí òkú ìsọ̀rọ̀ ètò pọ̀ yóò wá padà ètò wà ń lẹ̀kùn yóò san padà lẹ́yìn tó bá tán padà yẹn yóò àmọ́ wá tó bọ́ọ̀yàn tọ́kí mẹ́ta lọ́jẹ́ yóò tán padà yóò tó bọ́ọ̀yàn mẹ́ta kò mọ́ tó yóò dára pé ẹ̀rọ ìyẹn ní pé ó bà tó náà ní ọmọ rẹ̀ ẹgbẹ́ pé ọmọ ọkùnrin kìíní òbí ìdájọ́ nígbà wọn tí wọ́n ti wọ́n dáa bẹ́ẹ̀ ẹgbẹ́ pé hapọ̀án tó wáyé ní ìtúbẹ̀ ní wọ́n wá ìmọ̀ ọjà rẹ̀ lọ pọ̀ sí jù ìtàwà sí ibi ní ìṣòro kejì òkú tó burú bẹ̀ tó burú bẹ̀ olùwà wà ní ìpàdé tó wọ́n wọ̀ lọ́wọ́ ẹgbẹ́ wọn ìyá ìyá ìyá tó ń tẹ̀sán fún àdúgbò tọ́wọ́ ìṣòro ọ̀pọ̀lọpọ̀ Amen. Àbújá yàrá Àbújá ìwà tí ìdíyà ló yẹ fún mi lẹ́nu. <laughs> Àyíká.